the 30th of November 2023. And the time will be at 10 a.m. prompt. 10 a.m. prompt. The venue of the event will be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija, Ibadan. If you want to register to book your seat to be at this event in the city of Ibadan, send an SMS to the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 091- 6466 All right. Thank you very much, uh, Mr. Michael Akimwale, for coming to the studio today. Thank you so much, Lekon. Okay, if you care about starting 2024 on a bang financially, this should be on your to do list. See you at the Megaton Conference. Bye for now. gbọ́ bó ṣe ń sẹ́ ọ ó kù rírì gbọ́ bó ṣe ń dún ó dún bìbìbì. Emperor Fresh FM olóòsìn gbàkún jìkún jìkún òkú yẹbẹ. Fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh tó kílẹ̀ falafala. Fresh FM. ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. right adúpẹ́ ọlọ́run àtúndúpẹ́ ọlọ́run àmọ̀túndúpẹ́ ọlọ́run ẹ̀yin náà ni ẹ wa lọ kúrò lórí ètò àjàbalẹ̀ lánàá látàná náà ni ẹ tún ti dúró pẹ̀lú wa o títí tá a tún fi wá dé sí gbàgede àjàbalẹ̀ tòní ẹ fi ìgbà kọ̀ọ̀kan padà lẹ́yìn wa ẹ wá wá àwọn olólùfẹ́ àti olólùgbọ́ ìkànnì yìí ẹ dúró tì wọ́n gbágbáágbá ẹ jójó tì wọ́n ẹ mọ̀ sí ọlọ́run ah lórí gbèsàbí olúwa gba ọpẹ́ wa. àmín ó ṣe ọlọ́run tó o bójú wa jẹ́. ó ṣeun ṣeun ọlọ́run lórí báyọ̀ fálékè olúwa gba ọpẹ́ wa. àmín. Ah, lórí yínká ifẹ̀lẹ́ olúwa gba ọpẹ́ wa. àmín. lórí gbogbo òṣìṣẹ́ fresh fm olúwa gba ọpẹ́ wa. <laughs> olúwa gba ẹ̀yìn wa. àmín. adúpẹ́ o ti gbọ́. bẹ́ẹ̀ni. adúpẹ́ o ti gbà. lórí ọ̀nà yín lórí ọ̀nà wa àlàó akálà tí wọ́n já olúwa gba ọpẹ́ wa. àmín nítorí wípé wọn ò tí ì já ọkọ̀ òsèré àyè gbàgbé Olúwa gba ẹ̀yìn wa. àmín lórí pé jíjà rẹ̀ tí wàá fẹ́ fasúnkẹrẹ wọ ọ̀nà oríta olùwàgbà ọpẹ́ wa olórí ọpẹ́ wa ni pé ńgbà tí àwa ké tantan lánàá oh, yes. pé kí oníkálukú kí ó jígìrì sí ojúṣe ẹ̀ hmm. tá a ké sí a pé oitman a pè wọ́n níjà pé iṣẹ́ kí ni wọ́n gbà ńgbà tí a fi débẹ̀ lónìí ó ti já sọpẹ́ olúwa gba ọpẹ́ wa. àmín. ha kàmàkàyà ya àwọn kan ló fi ta ní nọ́mbà wọn lọ́wọ́. nígbà tí a fi máa débẹ̀ ṣe rí tí oníkálukú bá ń dìde sójúṣe ẹ̀ ní àwùjọ nàìjíríà tó lóṣèlú ṣe ojúṣe ẹ̀ tọkàntọkàn tí olùkọ́ nílé ẹ̀kọ́ ṣe ojúṣe ẹ̀ tọkàntọkàn tí agbẹjọ́rò ṣe ojúṣe ẹ̀ tọkàntọkàn tádájọ́ ṣe ojúṣe tiẹ̀ tara tẹ̀jẹ̀ tí aṣòfin náà ṣe tiẹ̀ tọ́lọ́pàá askari náà ṣe ojúṣe ẹ̀ ah ohun gbogbo yóò mọ̀mọ́ dẹ̀rùn o Altman mo mọ̀ pàtẹ́wọ́ fún yín o ọ̀gá yín tí wọ́n tí wọ́n ń darí yín ah mo mọ̀ mo mọ̀ kan sára sí wọn o àfi bí ìgbà tí wọ́n gbọ́ Yorùbá lánàá àfi bí ìgbà wọ́n gbọ́ Yorùbá gbogbo àkíyèsí tá a pè wọ́n sí ní àná wọ́n ti ṣiṣẹ́ tọ̀ mm. àmọ́ kò tí ì tó mm. Oku, oku, oku, oku nìbọn ró mo rí ibi tí Altman lọ dúró sí níbi gẹ̀gẹ́rẹ́ bridge yẹn ni Altman dúró sí mo wá rí i pé dípò èyí tí èmi àti gbèsàbí náà ni hmm. ọmọ ọlọ́mọ tiẹ̀ tí ó ti ju <laughs> ọkọ̀ lé ó ti <laughs> mọ́kadà mo wá pàdé ẹ̀ mo wá rìn tí tó sọ̀gọ́ sẹ́yìn ah. tọ́lọ́kadà ń wà lọ ah. fínfínfín mo wá pínpín ọ̀hìn bọ́bí mo ní bọ́ sọkọ̀ mímí lèmi rù débi bẹ́ẹ̀ yes a wá rí i pé dípò láì mẹ́ta lé mẹ́ta tí wọ́n fi da nǹkan rú léènì ẹyọ kan ni mo bá ń bẹ̀ léènì o mm-hmm. Mm-hmm. ohun gbogbo wa wà ọ̀dálì English yàtọ̀ fún àwọn arúfin kọ̀ọ̀kan báyìí àmọ́ àwọn kan ṣẹranko ṣènìyàn mm-hmm. ẹ mọ̀ pé láwùjọ Nàìjíríà ṣẹranko ṣènìyàn ẹran lẹ́lòmíì ẹran goat is a goat <laughs> òun lẹ́lòmíì bí wọ́n bá ń to òfin tí wọ́n ń to ìlànà ẹ̀ẹ́rì ẹran míì tó darapọ̀ mọ́ èèyàn yóò padà rúfin yẹn a tún rí irú wọn náà láàárọ̀ yìí pẹ̀lú bí oitman ṣe maintain lane kan pé kí ọkọ̀ tí ń bọ̀ láti oríta lè ráyè jáde sí àlàó àkàlà àti ráwọn arúfin kan tí wọ́n tún wọ́n gbé yọ tí wọ́n tún lọ ń dá lé méjì sílẹ̀. tí ò bá ṣe pé kò dáa ká dárúkọ wípé KJA five hundred Highlander lẹ́ni ẹ̀ ń lò mi ò fẹ́ sọ kọ́lọ̀ èyí kó jọ aṣọ àwọn ọlọ́pàá àti under jeep kan báyìí títí ẹ jẹ́ five four four. o ò tó kó o pè lẹ́ẹ̀mejì sí i kí n dárúkọ nọ́mbà ọkọ̀ ipe KJA five hundred Highlander <laughs> tàbí kí n sọ pé Honda Jeep kejì náà five four four. ṣé ẹ̀yin kan jújú ara tó kù lọ ju gbogbo ẹ lọ ju gbogbo rẹ lọ olúwa gba ọpẹ́ wa àmín ọtúmọ̀ ẹ ṣe àdúrà là ń <laughs> olúwa ẹ ṣe o <laughs> olúwa gba ọpẹ́ wa àmín ẹ ṣe gan ẹ̀yin òṣìṣẹ́ tó kù ẹ ṣe gan tí ẹ mójútó lílọ kábọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ni bá ṣe kápò ṣe bẹ́ẹ̀ bá ṣe ni máa dìjàngbọ̀n ẹ jẹ́ kí kálukú ṣiṣẹ́ tiẹ̀ we love you we love you ajá balẹ̀ ẹ̀yìn ní abí aṣọ eléyìí tó jókòó sí ẹ̀gbẹ́ mi ló wonú ìròyìn níwà ń wò pé ó wà rán wa létí pé ah ìròyìn mọ̀ sọ nǹkan kan nípa ètò ìdìbò orílẹ̀-èdè Liberia hmm. àwọn nìbọ orílẹ̀-èdè Liberia tí a pẹ̀lú ọbọ̀ tí pa àjìnà díẹ̀ ní ti kìíní àmọ́ èèyàn wa níyàn àrẹ́sẹ̀ pa wa níyàn ó ní wọ́n mọ̀ di ìbò hmm. tí ìbò lọ wọ́ọ́rọ́wọ́ ìbò ààrẹ ni o kèsì ìbò alága kanṣu o. kò sí rán nọlífà ẹ kò sí wàhálà tìrìbùnà kò sí wọn gbéra ẹni lọ ilé ẹjọ́ kò sí mo àbílẹ̀ kò sí kò tẹ́ mi lọ́rùn wọ́n tún gbé ètò ògbéjọba wọn kíra wọn náà ah ṣe ló dàbí ìgbà tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ni tó wọlé. wọ́n ti jọ ń lọ sílé ìjọba wọ́n ti jọ ṣe gbogbo ètò wọ́n ti wá bí ìgbà tí mo wá ní ah ah mo bi tí wàá fi pati birthday ẹ sí o mo ní kí n kọ́kọ́ yọjú sí ẹ láàárọ̀ ìkínkí ẹni o bó ní nǹkan o gbogbo nǹkan sì ń lọ. Johnson Saliva àbí kí ló kọ èyí tí ó kò ń bẹ̀ ní tẹ́lẹ̀ mama wa nù. mama nígbà tóun náà ó gbé fún jọjú ẹ̀ kan. bẹ́ẹ̀ni awọ àlàáfíà náà ni kò sí ogún mi o tẹ̀mí ìlú ó dàrú o á jolé o á hmm. gíláàsì o kò á táyà o kò sí ni mo fi ní ṣé ká sọ pé ètò ìjọba alágbádá Liberia hmm. ṣé ká jọ sọ pé ó ti bàlágà ju ti Nàìjíríà lọ ni. tàbí ti ìlú wúlọ wúbọ. àbí eh, ok all right ṣé ká sọ pé ètò ìjọba alágbádá Liberia la ẹ má gbàgbé pé Liberia yìí náà wọ́n sọ́fà wọ́n sọ lọ́rin ogun abẹ́nú civil war hmm. gbogbo ẹ̀ náà tó burúkú ju ìtàjẹ̀sílẹ̀ lọ́tún lọ́sì ẹ wá wọ̀ ìlànà tí wọ́n ń gbà fàjọba lera wọn lọ́wọ́ lálágbádá náà ni hmm. tọ ẹ̀yin ará awúlọ́wúbọ̀ ọlọ́run ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ yóò bá yín àmì o. The Punch, Nigerian Tribune, The Nation, Vanguard òun ló tẹ̀lé wa wádìí. all right àkọ́kọ́ ẹjẹ́ aṣẹ́wó tààràtà lọ́dọ̀ ìwé ìròyìn ti The Nation Emefiele ó sì wà lágbọ́nrin ọgbà ìtún ayé ẹni rọ síwọ̀ ọmọlúàbí o ìyún pírísìn wọ́n ní gbogbo àwọn àmúṣe tá a ní kó ṣe mú gbá wa máa wo wá láti wá gbọ́ onídùúró rẹ̀ kò tí ì rí i mú wá hmm. torí ẹ̀ ó sì wà lákàtà. Hmm látàrí ìkéde Central Bank of Nigeria pé àwọn fẹ́ káwọn báńkì ó gùn lé ìlànà fífalẹ̀ mọ́ owó ìdókòwò ìlànà jíjáwé sóbì owó ìdókòwò tá a mọ̀ sí recapitalization wọ́n ní àwọn olùdókòwò ó dàbẹ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá kìràkìtà pé àwọn fẹ́ ra ìpín ìdókòwò àwọn báńkì o àwọn stocks ìròyìn yẹn pé èyà èyà gàdàgbà gàdàgbà ní ọkọ̀ sí ìta gbangba punch fún ti òórọ̀ tòní ní Ondo nǹkan sì ń ṣẹlẹ̀ lóńdó hmm, ètò òṣèlú fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lóńdó yes ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ń fẹ́ kí igbákejì gómìnà kọ̀wé fipò sílẹ̀ kó shine, bye bye, hàn hmm. kéétì ìròyìn yẹn bẹ ní ìta gbangba the punch. Ọbaṣẹ́kì kò bá ti kọ́ bá mi sọ̀rọ̀ yìí pé igbákejì mi wá ṣó o fẹ́ di ẹni tí ó gorí àpèrè tí n bá kúrò nípò gómìnà hmm. ṣùgbọ́n kò bá mi sọ ó sì wù mí láti ṣe n ló fa wàhálà o àmọ́ èmi o àgòrán nu hmm. orí rẹ̀ mo ṣì wà ṣàyẹ̀bù ló sọ̀rọ̀ gómìnà mi ò béèrè lọ́wọ́ mi bóyá mo fẹ́ díje dupò gómìnà tàbí n ò ní díje dupò kó tó di pé kò tẹ̀lé ìlànà tèmi fẹ́ àmì mi fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ èdò ẹ lọ bí alára ẹ lọ bí ajérò bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n sọ fún yín pé èmi ṣàyíbù gangan lẹni tí ó lè pa Benin rè. Hmm. ní Sierra Leone wọ́n ti kéde àwọn èèyàn mẹ́rìnléníọgbọ̀n pé wọ́n ń wá wọn àjọ ECOWAS ti rán ikọ̀ aṣojú balẹ̀bàgẹ́ sí Sierra Leone kí ló dé ìdẹ́rùba ìjájọba gbà tó ṣẹlẹ̀ ń jò níyì òun ló fà á ìròyìn yẹn ni pé irúgbó bọ̀ náà nù hmm. ìta gbangba the punch ni mo ti rí kà. chef dami dami aláṣẹ ijó níyìn wàhálà tí ń bẹ láàrin òun àti páìtọ́ rẹ̀ ó mà sí tún lé gbà kan jọ̀rin lọ ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ti gba páìtọ́ chef dami wọ́n ti gba níwèé yìí pé ó san mílíọ̀nù mẹ́wàá owó náírà yìí pé ó fẹ́ yí ọlá ọmọ òun ó fẹ́ yí mọ́nú ẹ̀ rẹ̀ hmm. ó sì burú jáàyè kàbíyèsé. a wàá gbèjà ọmọ yìí o. kàbíyèsé ẹ jẹ́ ń yọjú wo ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣáà fi kíyàn náà ni wọ́n fi <laughs> ó ti mọ̀ pé ó ní tọ́ba dé ìkíni tọ́bọ́jáde tó bá polówó dé ó ní mẹ́ríta gbangba Vanguard felicitation felicitation congratulations congratulations all right ẹ jẹ́ ń fi eléyìí ń lẹ̀ nígbà tí àti rí rẹpẹtẹ níta gbangba Vanguard inú ni àwọn àdìkún ìròyìn wà ẹ jẹ́ á padà sí ìta gbangba The Punch ńgbà náà o àrí ìròyìn wọn ni àwọn ọmọ ikọ̀ Boko Haram àwọn náà ni wọ́n han rí àwọn èèyàn mọ́kànlá tí wọ́n jẹ́ agégẹ́dú ní Borno ìròyìn ẹ̀ ń pé ó mọ̀ ṣe o hmm, hmm. ìta gbangba The Punch ni wọ́n kọ sí. ọ̀rọ̀ nípa iná mọ̀nàmọ́ná ẹ̀rọ tó máa ń pín iná ká nínú ilé ìyún mítà wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n á gbé ìgbésẹ̀ ọ̀tun láti máa róhun pa owó wọlé sásùnwọ̀n ìjọba ìyún báhun àwò gédégbé lẹ́bàá òkè Niger Republic lórí ọ̀rọ̀ rẹ̀ yìí náà ni o àwọn aṣòfin tó wá láti apá àríwó orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ọdún mọ́ ẹ pé ECOWAS ẹ dákun ẹ bá yọ èékánná díẹ̀ kúò lọ́rùn ilé olómìnira Niger torí ó ń ṣe àkóbá fún agbọ́nrin tọ̀dọ̀ tiwa àwa tá a súnmọ́ ọ̀dọ̀ wọn pẹ́kípẹ́kí Nigerian Tribune ló gbé ojú ewé kínní rẹ̀ ló àwọn aṣòfin Nàìjíríà ti jẹ́jẹ́ pé àwọn ò fòpin sí ìyanṣẹ́lódì ojoojúmọ́ tí máa wáyé láwọn fásitì Nàìjíríà ìròyìn ẹni pé hmm, amen. amen. a lọ sójú ọjà bá a bá padà dé hmm, ajá balẹ̀. wọ́n ní kò sá hallelujah it's here again holy ghost congress twenty twenty three bẹ́ẹ̀ ni o ìpàgọ́ ẹ̀mí mímọ́ ọdún yìí ó tún ti dé o láti ọjọ́ kẹrin ọjọ́ monday títí di sunday ọjọ́ kẹwàá inú oṣù kejìlá nínú ọdún táwa yìí from monday fourth to sunday tenth december twenty twenty three ministry is pastor ea adeboye and other anointed ministers of god venue is redemption city kilometre forty-six lagos ibadan expressway ogun state and the theme is divine repositioning rí dájú wípé wà pẹ̀lú àwọn tí ọwọ́ agbára ọlọ́run yóò máa yí nípò padà ní ilẹ̀ pàgọ́ ní ìjọ ìràpadà ti ọlọ́run tí ó wà ní òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn má lọ miss ẹ o because it's going to be great ọ̀kan pàtàkì ní òkú márùn-ún tọ́lọ́ ń pè islam lé lórí kíkájọ sínú mẹ́kà àti mẹ̀dínà lọ jọ́sìn láti bò tá a fẹ́ rí lóluwa lọ jọ́sìn akọyin àlùbúsọ̀ ìrònú olúwa travels limited ní ẹjẹ́ agbọ́dọ̀ ní àjò torí pé gbogbo kọ̀rọ̀ kọ́ńdù iṣẹ́ àjà ti múra lóye wọn dáadáa akọyin àlùbúsọ̀ ìrònú olúwa travels limited kì í jẹ́ ayé tẹ̀ mọ́ ọjọ́ tí wọ́n bá dálà lọ àti lábọ̀ kì í sì í yẹ ká ṣiṣẹ́ àṣepẹ́ nílùú mẹ́kà àti mẹ̀dínà ṣíṣàbẹ̀wò sáwọn àyè mọ́lẹ̀ gbàgbé ní olúwa oúnjẹ tó tọ́ lásìkò tó tọ́ iléeṣẹ́ dẹ́dẹ́ sì wà níléeṣẹ́ wa bákan náà látún ṣètò múra olóṣooṣù akọyin àlùbùsùn ọ̀sìn gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba àpapọ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí wá dàníyàn láti lọ sílùú mẹ́kà àti mẹ̀dínà ẹ máa bọ̀ tààrà wá sílé iṣẹ́ akọyin àlùbùsùn ìrọ̀rùn olúwa travels limited àwa nọ́mbà twelve ọmọnìgbẹ̀yìn òkè olóró street ọmíàdìó ìbàdàn ẹ pè wá sórí àwọn What. ọlọ́run á pè dáhùn. ìjọ Glorious Ambassadors Prayer Ministry International pè dáhùn pé gbogbo ènìyàn síbi àjọ̀dún ìdásílẹ̀ ìjọ tí ó wáyé ní Sunday twelve December twenty twenty three Friday ọjọ́ kìíní nínú oṣù kejìlá làṣálẹ̀ orin yìí láago mẹ́sàn-án àwọn olórin ẹ̀mí evangelist Tọ́pẹ́ Olúkọ̀tún Bọ́sẹ̀ Adéwà Dr Yemi Owurabi Root of Jesse Ìyanulúwa Praise Fọláṣadé Taiwo Pẹ̀lúmi Living Praise Tọ́pẹ́ Flourish Academy pé Glorious Ambassadors Prayer Ministry International Choir àtọ̀pẹ̀ránṣẹ́ ọlọ́run náà wà ń kalẹ̀ lọ́bẹ̀ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa wòlíì àgbáyé ẹni Prọfẹ̀tì Olúbùsáyọ̀ Adégbọlá bàbá dáhùn. orí ọ̀fẹ́ àtògo la pàkórí founders day tọdún yìí. ìdúpẹ́ àjọ̀dún la fi káàdì gbogbo rẹ̀ ńlẹ̀ ní sunday third december láago mẹ́jọ òwúrọ̀ glorious ambassadors prayer ministry international àpèdáhùn wà ní olúyọ̀lé extension ẹlẹ́bù ọjà ìbàdàn fún ìtọ́jú pé bàbá àpèdáhùn sórí zero eight zero seven one seven one four thousand zero eight zero seven one seven two zero zero zero zero. èmi wòlíì olùsọ̀rọ̀ àdìgbò lápẹ̀ òní ọjọ́ kìíní oṣù kejìlá fún àṣàlẹ́yìn àti ní ọ̀dì tírì fún àsọtẹ́lẹ̀ àti ìdúpẹ́ ògo àti oore ọ̀fẹ́ máa bọ̀ wá gbà lọ́dọ̀ jésù. ìbàdàn bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀. àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábò ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo náà wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ̀ wàá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ lójú òpó ayélujára www.oluyọleexpo.com olólùpẹ̀ bàbá wòlíì samuel káyọ̀dé abẹ́ra tìjọ CAC àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ojú rere tí kò wọ́pọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december four títí di sunday december ten ní olú ìyá ìjọ CAC àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láti ọjọ́ ajé monday december four ìpàdé àárọ̀ agogo mẹ́sàn òwúrọ̀ onírúurú àkànṣe ètò wà fún gbogbo pm lójoojúmọ́ agogo márùn-ún ìrọ̀lẹ́ ní òru lójoojúmọ́. ọjọ́rú wednesday december six ni back to better ní orísun ìjọ àgbàlá ìtura tó wà ní old ife road látago méje òwúrọ̀ àṣálẹ̀ iṣẹ́ mẹ̀tíṣẹ́ ìyanu ńlá Ni jimo friday december eight látago mẹ́wàá àṣálẹ̀ ọjọ́ sunday december ten ní ìsìn ìdúpẹ́ festival àti ìdúpẹ́ ọgọ́ta ọdún sixty years iṣẹ́ ìránṣẹ́ bàbá wa abíára bàbá wòlíì samuel káyọ̀dé abíára àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé tó fi mọ́ àwọn ìlú mọ̀kan olórin ẹ̀mí lolúwa máa lò monday december four títí sunday december ten ojúrere tí kò wọ́pọ̀ ń dúró dì ọ́ jésù lolú olúwa. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally here. Yeah tí pọ́ǹpì tó kórede tó tẹ̀ yí gàlágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní two, twelve àrẹ́tẹ̀dú street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà lọ́pọ́sìtì heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Do Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Don't don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. lọ́gbọ̀n ènìyàn ó yẹ kí kájọ lọ́gbà ìbùkún lọ́wọ́ Jésù nínú ìjọ Jesus is enough faith bible ministry jẹ́fọ́ bí nínú ìjọ tọ́lọ́ ti lo prophetess Fáṣọ̀rọ̀ Kẹ́hìndé Akẹ́kẹ́ká jp nínú ìsọjí pàṣẹ fún ìrọ̀jẹ́ rẹ̀ twenty four hours with God èyí tí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday December six sí seven láti wípé òwúrọ̀ lábẹ́ àkọ́rí God of possibilities ọlọ́run tó lè ṣe senior prophet Dr. Moses Muhyiddin Kasali ògùn agbẹ́jẹ́sì wà nígbà kó gbọ́ ọ̀rọ̀ Adéwálé Òjó lady evangelist Oyindamola Seun Sars prophet Muiwa Olújọyè pastor Adéyẹmí Ọláolú pastor Ṣẹ́gun Akínsànyà pastor E.M. Adéwálé prophetess Fasọ̀rọ̀ Kẹ́hìndé J.P. Akẹ́kẹ́ká tí ó jolùgbàlejò àgbà pastor Túndé ọmọ gbogbo ènìyàn lálejò nínú ìjọ Jesus is enough faith bible ministry jẹ́fẹ́ B. number one road six orí àpáta abẹ́ ìkòkò odò ọ̀nà kékeré Ìbàdàn ìwọlẹ̀ rí kan lórúkọ advanced vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor lajẹ́ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pín oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus Kamaj láwọn ilé ìtajà ògùn bíi Kúnlẹ́ra àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn. A wà ní nọmba three Ayọ̀ Adékúnlé Close ní Bódìjà Ìbàdàn. A ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́dọ̀ lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five. Ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín lójú jẹ wá lógún. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. unlimited glory twenty twenty three májàmú ìpè. e don land o. driver app for nigeria don land o. high ride cab na the name. na high ride cab dey give dem driver commission for naija anytime high ride carry you na so so kulele jollyment inside dat their car wey clean selese plus including sanpele security every journey na extra point inside your reward book and anytime you pay with cash hey bonus don tanda for you be that o oh. plus other echeterama echeterama woof join you fit download our app sharp sharp from apple and google play store. you also have the option of fixed fare or fare estimate high ride choose your fare let's ride. jésù ti ń gbàdúrà nínú pàdé olóṣù mẹ́ta mẹ́ta nínú ìjọ csc eagles orí tí ọlọ́run fún ìránṣẹ́ Pastor joseph akẹ́kẹ́ ní bàbá yìí jù god of last minute miracle ọlọ́run ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn jésù olúwa wá ṣe tó fẹ́ pa ọ́ lẹ́rìn ayọ̀ láàrin ọjọ́ tó kù ní ìrìnàjò twenty twenty three lọ́jọ́ sunday third december àwọn ìlẹ̀kùnrin gbogbo tó kàn tó kọ́ tí ó ṣí pẹ̀lú àánú ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ jésù fẹ́ ṣì máa bọ̀ nínú ìpàdé olóṣù mẹ́ta mẹ́ta yìí lọ́jọ́ sunday third december látago mẹ́jọ òwúrọ̀ eight a.m. ọ̀pọ̀ ọ̀rẹ́ sí ọlọ́run alààyè ló ń bọ̀ evangelist tó pé olùtọ́kùn máa kọrin lórí ẹ̀mí. wọlé ọ̀rọ̀ ẹni tá a gbé dìde fún ìtúsílẹ̀ àti ìgbẹ́dídé gbogbo èèyàn. pásítọ̀ joseph akẹ́kẹ́ ní bàbá ìgbà máa ṣiṣẹ́ àròṣẹ́ láti wọ́rọ̀. bó ti ṣe olódó lọ́dọ̀ ìwọ. ìyànà church ni ẹ máa bọ̀. leland pastor csc gúúsù ìfọsẹ́mi lẹ́dẹ̀ yẹn. ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn. ọwọ́ rẹ ló máa bọ́ sí lórúkọ jésù. yìnyín yẹ olúwa ọba tó dá wa sí ògo yẹ. Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyekola Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ You Fit Fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan, Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ ẹ̀yin ti gbági ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí á lè kéka iléeṣẹ́ wa ilé ìtajà yín foodco yóò balẹ̀ gbàgẹ̀ sí gbàgede ilé epo bovas gbàgì ní ojú ọ̀nà ilé Ifẹ̀ tuntun ọjà aládùn fún ẹ̀yin oníbàárà wa this one na confam o no be play plenty market with chicken money for obodo new foodco inside gbàgì market búrẹ́dì aládùn sunfresh pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò maltina thirty three cl fún nine hundred and fifty naira péré malta guinness thirty three cl can na two hundred and sixty nine naira ninety nine kobo if you buy six kellogg's cornflakes three hundred grams ńkọ́ na just one thousand two hundred and ninety nine naira ninety nine kobo gbogbo eléyìí àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ ó máa fi ṣèfàjẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ní ilé ìtajà foodco tuntun nínú ilé epo bovas old ife road gbági. ẹ má jẹ́ kí àǹfààní yìí kó fò yín dá ẹ túyáyá kẹ túyàyà jáde láti wá jẹ̀fà ní foodco gbági lọ́jọ́ ìkójáde first december offers day. while stock last terms and conditions dey o foodco save more live better. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ káàbọ̀ padà lẹ́yìn tí a ti da àwọn ìpolówó ọjà kan sí orí agbágbé hmm. ẹ̀yin náà láǹfààní àti gbé tiyín wá o kí a fi ètò ajá balẹ̀ ìkànnì Fresh FM ká fi gbé ọjà yín lárugẹ ó jẹ́ jẹ́ win-win kẹ́ ẹ̀ win káwa náà win. àbí bẹ́ẹ̀ ni o all right ẹ já bẹ̀rẹ̀ báyìí ó dàbẹ̀ ń pé ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Nàìjíríà ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí àwọn pensioners ti sọ fún Tinubu pé kí Tinubu ọmọọmọ wu àwọn níran ìgbésí ayé ti dorí kodò fáwọn láti ìgbà tí wọ́n ti yọ subsidy o tẹ́lẹ̀ náà ààwẹ̀ ń bẹ ńlẹ̀ ààwẹ̀ subsidy ti wá bá ààwẹ̀ tilẹ̀ ńlẹ̀ ìròyìn ọ̀rẹ́ ibi wọn ti kọ́ ààrẹ yányán fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè Nàìjíríà National President fún Nigeria Union of Pensioners NUP ọ̀gbẹ́ni Godwin Abumisi ọ̀gbẹ́ni Godwin Abumisi òun náà ni ó sọ̀rọ̀ lánàá òde yìí tó ké gbàjarè ẹ gbani ẹ làjà ló kọ gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Nàìjíríà ó ní látìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo bẹntiró nílẹ̀ yìí fuel subsidy lórí PMS ó ní ìlàlàṣe ìpayín keke àti ìnira tọ́lágbára òun náà ní ń bá àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Nàìjíríà fínra tìbútòrò Nàìjíríà sí ni. Ba, abúmísì tí ó ní bàbá ní bu omi àbòsí sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò sẹ́ni tí ó mọ̀ pé kó tó dìgbà yíyọ sọ́bsidì òṣìṣẹ́ fẹ̀yìntì nàìjíríà ti wulẹ̀ ń jìyà ìyà búkúbúkú débi pé àwọn tó yẹ kí wọ́n máa pè ní àgbàfèrèyọ̀yọ̀ àwùjọ senior citizens ó ní ìṣẹ́ àtòsí ti sọ àwọn di junior citizens o tí gbogbo nǹkan ò tiẹ̀ wá ní ìtumọ̀ nínú ayé àwọn dàbí alára abúmísì yìí ó ní bá a bá sọ̀rọ̀ tá ìbú ní í sí ó ní ó yẹ kí ìjọba ó tètè gbé ìgbésẹ̀ kánmọ́nkébé lórí ìgbésí ayé tó rọrùn tí ó rọrùn fún òṣìṣẹ́ fẹ̀yìntì ibi ìpàdé wọn kan tó wáyé lákòrẹ́ olóyè mẹ́kan olú ìlú ìpínlẹ̀ Ondo ìgbìmọ̀ aláṣẹ àwọn aṣíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n ti fẹnu ọ̀rọ̀ yìí ni wọ́n ti fi kò síbì kan tí wọ́n sì jù sí ìgboro tó ba àwa oníròyìn ní ọwọ́ wọn ni kíjọba àpapọ̀ Nàìjíríà ó ẹ̀jẹ́ twenty five thousand naira owó àfikún owó ìfẹ̀yìntì àwọn tí wọ́n san fáwọn irúfẹ́ tí wọ́n san fáwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ka wage award kí wọ́n dákun kí wọ́n waging sínú ọ̀rọ̀ àwọn náà nípa wage award yìí káwọn náà rí twenty five thousand kí wọ́n rí gbà lásìkò tí ìnira yìí ti ń bẹ nílẹ̀ ìròyìn yẹn pé ìyá ọlọ́run kó dákun kó ṣàmọ̀ ṣàánú èèyàn ni gàdàgbà gàdàgbà ni wọ́n kọ àkòrí tí mo kàròyìn lábẹ́ rẹ̀ hàn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì sọ fún Tinubu látìgbà tẹ́ ẹ ti yọ sọ́bsidì ìlàlàṣí àti ìpayín keke ti mú kí ìgbésí ayé ọ̀dẹ̀gbẹ́ fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì Nàìjíríà ẹ lọ gba balance ẹnu Vanguard. ẹ lọ tààràtà sójú ewé kẹrin ìwé ìròyìn ti The Nation ọ̀rọ̀ lórí Emefiele ń ló bá dé o bẹ́ẹ̀ làwọn ìwé ìròyìn olójoojúmọ́ wa lẹ̀ yìí ìyókù náà àwọn náà gbé tiwọn níyànà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá gbọ́ ẹja bomi lù ú. wọ́n ní ẹgbẹ́lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù kan àbọ̀ ó dín díẹ̀ one point two billion naira ìlówó tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan Emefiele yìí pé ó pa ń pọ́npọ́ láòkó ìgbà tó wà ń pò gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà torí ẹ̀ ni wọ́n sì ṣe ń fojú rẹ̀ winá òfin pé Emefiele ò ní bí lọ o ẹ̀sùn márùn-ún báàyàn báàyàn ni wọ́n fi kan Emefiele lórí ìwà àjẹbánu wípé ó tún daṣọ bo ìwà àjẹbánu láòkó ìgbà tó wà lórípò tó sì tako òfin tó rọ̀ mọ́ ìgbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè yìí ìpín ti ọdún 2000 ìgbà tí Emefiele tí ó yọjú sílé ẹjọ́ tó wà ní olúluwa ìlú Àbújá ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún tá wà ń bẹ̀ yìí ni wọ́n sọ ọ́ di mímọ̀ pé ìdájọ́ wáyé pé ọ̀dà o Emefiele ẹ mú kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kùjé ẹ dá sílẹ̀ kó máa tilé wá jẹ́ ẹjọ́ tí wọ́n fi parí gbogbo kò kárí ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ àmọ́ kó lọ san ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà owó ògbóǹdúró three hundred million naira láti ìgbà náà tí wọ́n ti kéde pé tọ̀ wọ́n ṣí èmẹ́fìlè sílẹ̀ ṣùgbọ́n sísan owó pẹ̀lú onídùúró kó tó di àná ni ọ̀rọ̀ bá tún bẹ́yìn yọ pé oore ọ̀fẹ́ tí wọ́n máa fún èmẹ́fìlè pé kó wá san three hundred million naira ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà àtòǹdúró tòun ti ìlànà tí wọ́n ní kí wọ́n ṣe àmúlò rẹ̀ kí wọ́n lè túlẹ̀ kò mà tí ì rí i láti ìgbà náà tí wọ́n ti pàṣẹ títúsílẹ̀ rẹ̀ pẹ̀lú ìlànà tí wọ́n ní kí wọ́n gbà túsílẹ̀ máa ti lé jẹ́jọ́ nígbà tí ò sì láǹfààní àti ṣe wọ́n tó dá padà sí ọgbà ẹ̀wọ̀n kùjé ni ńgbà tí wọ́n gbé iwájú ilé ẹjọ́ lánàá ìpè bó o ní nǹkan ṣó ti ṣàmúyẹ lórí gbogbo àwọn nǹkan tá a béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀kan lára àwọn agbẹjọ́rò rẹ̀ ńlọgbà ọ̀rọ̀ sọ wọ́n ní bí wọ́n ṣe gbé Emefiele dé tòun ti àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n dì hámọ́ra ogun wámúwámú wípé bí eṣiṣi bá fò àwọn hàn kété tí wọ́n débẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ pé tó owó yẹn tí wọ́n ní kí wọ́n wá wá ń làwọn ṣì ń wá o àti àwọn ààtò tí wọ́n ní kí wọ́n tẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ṣe mú onídùúró rẹ̀ kalẹ̀ kó tó di pé yóò máa tilé jẹ́jọ́ títí di àsìkò yìí o wọ́n ti tún dá Emefiele padà sí ọgbà ẹ̀wọ̀n Kùjé ó dìgbà tó bá tó ṣàmúṣẹ lórí àwọn nǹkan tí ilé ẹjọ́ béèrè fún gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi ṣe onídùúró pẹ̀lú owó tó ń lọ bí ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà kí wọ́n tó lè hà á kánná díẹ̀ kúrò lọ́rùn rẹ̀ ẹ lọ tààràtà sí ojú ewé kínní ìwé ìròyìn The Nation tó ní Emefiele ó ti padà sí ọgbà ẹ̀wọ̀n kùjé o àmúṣe tó yẹ kó ṣe kò tí ì ṣe é. ẹrù oore o èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bẹ́ẹ̀ bá rò láròjù ó ṣeé ṣe kó dín kókó hmm. bẹ́ẹ̀ sì tún rò dáadáa ó tún ṣeé ṣe kí nǹkan yan lórí ìlànà tuntun tí báńkì àpapọ̀ ilẹ̀ wa ṣẹ̀ṣẹ̀ kéde ẹ̀ pé ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gùnlé fáwọn báńkì olókoòwò ilẹ̀ yìí ìlànà ìjáwésóbì owó okòòwò tá a mọ̀ sí recapitalization àwọn ilé ìfowópamọ́ ẹgbẹ́ kan nílẹ̀ yìí ti sọ fún àwọn tọrọ kàn pé ẹ tún bá kan bọ̀ o ẹ tún bá kan bọ̀ o ìròyìn ẹni pé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o hmm. pẹ̀lú bí ọmọ nàìjíríà nílé lóko ní tìbútòrò ilẹ̀ yìí bí wọ́n ṣe ń fojú winá àwọn ìpèníjà lọ́lọ́kan òjọ̀kan bíi ebi burúkú burúkú àpagùn lọ́rùn látìgbà tí wọ́n ti yọ sọ́bsidì lórí epo ara àwọn ìpèníjà tó tẹ̀lé òun náà tún ni iṣẹ́ tí ń bọ́ lọ́wọ́ àwọn èèyàn àtàwọn míì tí wọ́n wáṣẹ́ gan-an tí wọ́n ṣiṣẹ́ rí tí wọn ò sì tí ì ríṣẹ́ ara àwọn ìpèníjà tí ń bá orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí ní ètò ààbò eléyìí tó ti dẹ̀gbẹ́ ara àwọn ìpèníjà tí ń bá ọmọ nàìjíríà náà ní iná ọba tí ń dákúre kú bí àfiṣe hmm. ara àwọn ìpèníjà tí ń bá ọmọ nàìjíríà náà ní owó ọkọ̀ tó wọ́n táwọn èèyàn ti á di lárìnká ara àwọn ìpèníjà tí ń bá ọmọ nàìjíríà lé ẹ̀ka ètò ìlera eléyìí táwọn èèyàn òrówó tọ́jú ara wọn tí ò sóhun èlò láti tọ́jú àwọn aláìsàn láwọn bùdó ìlera tó yẹ èyí àtàwọn ìpèníjà míì eléyìí tọ́pọ̀pọ̀pọ̀ tọ́fẹ̀fẹ̀fẹ̀ tọ́gùngùngùn òun náà ni wọ́n kọ kalẹ̀ sínú ìwé ìròyìn lónìí láti fi rán wa létí pé eléyìí ní bẹ́ẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ fọmọ Nàìjíríà kíjọba ó tó tún kéde recapitalization recapitalization òun náà ni pé owó tí àwọn owó tó dàbí foundation owó ìdókòwò àwọn báǹkì olókòwò nílẹ̀ yìí wọ́n gbẹnu ẹ̀ sókè owó okòwò wọn ẹni tí wàá ṣe ọ̀gá àgbà yányán country director fún ẹgbẹ́ kan tá a mọ̀ sí Action Aid àwọn náà ni wọ́n sin ìjọba àpapọ̀ nígbẹ́rẹ́ ìpàkọ́ pé kíjọba àpapọ̀ Nàìjíríà ó roore kí wọ́n tó tún gùn lé oní capitalization sọnù kankan torí pé nírúfẹ́ àsìkò yìí bí kinní ìbá tún lọ já sí ìtarí ìtara fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ju ti tẹ́lẹ̀ lọ àfàìmọ̀ káwọn ọmọ Nàìjíríà ọmọ yarí mọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́ o wọ́n ní fapẹ̀rẹ̀ owó èlé orí owó tí wọ́n máa fi lé owó yá ní báǹkì interest rate wọ́n ní kíjọba ó máa fi capitalization sàn kan torí ẹ̀ tún gbẹ́nu interest rate sókè o bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ò tún yan léyìí tíjọba nàìjíríà wá kéde pé ẹ ńgbà tá a bá fi rí bí ọdún bíi mélòó kan ó yẹ kí àpapọ̀ káràkátà tó ti ìdókòwò àtọrọ̀ ajé nàìjíríà kó ti lè tó tírílíọ̀nù kan dọ́là one trillion dollars gross domestic product gdp wa by twenty thirty wọ́n ní kò sí ní tó burú mẹ́ kí a ṣàrò oore ká hmm. palẹ̀ mọ́ ká tó péjò bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kọ́rọ̀ ọmọ tún padà lọ backfire ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòní ẹ lọ gba balance ẹ ń bẹ. kọ́ máa lọ dàbí tẹni tó rí i pé ejò wọlé. àbí. ó wáá fẹ́ pa ó tilẹ̀kùn kéjò má bàa sá lọ. tọ kété tó má dà níbi tó gbé ń wá ejò kí nílẹ̀ bàbá mu náà lọ. ṣúgà já ṣúgà já. lójú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti The Nation wọ́n ní ìrètí tó bá pẹ́ ó lè ṣọkàn láàárẹ̀ ó lè dọkàn láàmú kọ́kàn sì máa rorò kúrò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ti sọ di mímọ̀ ilẹ̀ amẹ́ríkà àti àjọ ìṣọ̀kan ilẹ̀ euro ẹ̀ ṣèlérí owó fún wa hundred billion dollars hmm. ẹ fún wa lójú ọjọ́ yóò wúlò wọ́n ní ìlérí owó tẹ́ ṣe yìí ni pé láti máa fi bóyá bùkátà àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣokùnfà àyípadà ojú ọjọ́ tí àwọn àyíká máa ń fi lògbòlògbò láwọn àárín kọ̀ọ̀kan owó ilẹ̀ sì ní bẹ́ẹ̀ bá ti fún wa a lè mọ rí un ná àwọn tí àyípadà ojú ọjọ́ tó bá ṣe àkóbá fún ilé dúkìá tàbí àwọn nǹkan ní wọn míì a sì máa fi bóyá rẹ̀ àmọ́ láti gbà tẹ́ ti ṣe ìlérí hundred billion dollars ọ̀hún fún wa tẹ́lẹ̀ mọ́ fún wa lọ́dọọdún à ń retí ni ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu yóò fi olúluwa ìlú Àbújá sílẹ̀ lónìí yóò sì gba ilẹ̀ Dubai lọ ní United Arab Emirates ngbò bá délùú Dubai ní United Arab Emirates lónìí ó ní ó ń lọ gbáradì fún ti ìpàdé àpérò kan léyìí tó jẹ́ pé àwọn adarí adarí ìkàn kùgbù ni wọ́n máa ń wà níbi ìjókòó náà tí wọ́n ti máa ń ṣẹ́pà lórí ọ̀nà àbáyọ sí ìdàgbàsókè orílẹ̀-èdè kọ̀ọ̀kan èyí tí wọ́n pè ní COP twenty eight olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ tó kan aráàlú gbìngbìngbì Anjuri Ngelale ló ṣàlàyé ọ̀rọ̀ lábújá lánàá yìí pé tọ̀ bó bá ti dòní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó lọ síbi ìpàdé àpérò náà bí wọ́n bá sì ti débẹ̀ kókó nǹkan tó mumú ló kan àyà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà jù òun ni pé a nílò owó owó yìí ò lẹ́yìn owó owó náà ló tún bílíọ̀nù ọgọ́rùn-ún owó dọ́là sì ni owó náà bílẹ̀ amẹ́ríkà àti àjọ ìṣọ̀kanlẹ̀ europe bí wọ́n bá ti lè fún wa orílẹ̀-èdè nàìjíríà á tún máa joyin lọ ni àwọn iṣẹ́ àkànṣe tá a fẹ́ ṣe àtàwọn ibi tí àyípadà ojú ọjọ́ tó ti ṣe àkóbá fún lórílẹ̀-èdè nàìjíríà kí apá ńlá náà le ìgbáyégbádùn ọmọnìyàn yóò lè tẹ̀wọ̀n sí i nítorí pé ìṣàkóso tó wà lóde yìí bí ara ó ṣe tu aráàlú ń lòun kólépa òun ò sì ní tẹ̀tì lórí ojúṣe òun bọ́lá tinubu kọ̀kẹ́sà ìmẹ́nuba abala bíi ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ bó ṣe ń bu àwọn èèyàn sán lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ọ̀rọ̀ ebi lónìí ebi lọ́la òun ó rí i pé eléèdó wọn àfihẹ́yìn tegun aláré fi aṣọ ńlò ń ṣe sọ́dúnmọ́ yìí pé ohun tóun gbé lọ́wọ́ òun ni mímú ìrètí ọ̀tún padà bọ̀ wá sí ipò fún orílẹ̀-èdè wa nàìjíríà òní láìpẹ́ láì jìnnà gbogbo àwọn nǹkan tá a rí tó nira yìí yóò padà dẹ́ra torí bí ọ̀gẹ̀dẹ̀ bá ti pọ́n tinú àdẹ̀ ni kàbíyèsí kàbíyèsí alright ẹ jẹ́ àpadà sí agbo òṣèlú ẹ̀dọ́ yá o ṣe é ti dẹ́ dórí mm. èmi ń lọ sẹ́dọ̀ báyìí ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún ti òní ni mo ti fẹ́ mú ròyìn ẹ̀dọ́ yìí o igbákejì gómìnà ẹ̀dọ́ Shuaib Philip òun ló ti sọ̀rọ̀ pé Adams ọ̀ṣẹ́ ọmọlẹ̀ tí ẹ̀yìn wò yìí bàbá mi ní ọ̀gá mi ní hmm. láyéláyé mi ò ní já bánà yín gbòòrò ayé bánà yín tí mo ti já ń gbà kan mo ti sọ padà ẹ mọ́ bínú o ìròyìn rèé o lágbo òṣèlú igbákejì gómìnà Edo ọ̀gbẹ́ni Philip Shaibu òun náà ló ti bu ọ̀rọ̀ bóde láti inú àmú ọ̀rọ̀ tó sì dénú ìwé ìròyìn fún ti òórọ̀ òní ńṣe ni ó ń kan sáárá gidi sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo Adams Oshiomhole tó ti di sẹ́nítọ̀ báyìí láti ìpínlẹ̀ ọ̀hún ó ní bàbá mi ni ọ̀ṣẹ́ ọmọlé is my father english èmi ó sì tọrọ àforíjì ní gbogbo ìgbà tí n bá ti ń fojú gan ni wọn níwájú wọn lẹ́yìn wọn ìtúbá ni o pé mo fẹnu mi gbolẹ̀ níwájú yín o àwọn ọ̀rọ̀ kan tí mo ti sọ ńgbà kan ìgbà kan nígbà kan ìgbà kan ìbọn òṣèlú ni kẹ̀ka sí dádì dádì you are my daddy ìròyìn sọ pé hàn hàn hàn ṣé bá padà dé mo fẹ́ kà mo kà ìtọ́wò lélẹ̀ ẹ̀jẹ̀ lọ sójú ọjà bá padà dé ẹ mọ̀ gbé ìtókù ajá balẹ̀. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. Ibadan greatness is in your neighborhood. It's the Greatness Show, the ultimate hangout for young and vibrant souls. Get ready for a time of creativity and non-stop fun, featuring music by the incredible Gaze Baba. Comedy by MC Laughup, spoken word, and so much more. It's happening live at the For Real Event Center, Mobile Ring Road, Ibadan. Date is Saturday, December 2nd, 2023. Time is 1 p.m. And the best part, Entry is absolutely free. free. Visit our website at www.elevationng.org forward slash TGS to register. The, the Greatness Show is proudly brought to you by the Elevation Church, Ibadan. See you there. Ọ̀sán mi tún December. Olúwa síwájú I just should oṣù kejìlá o. December. tí gbogbo èyí yóò fi máa gbàdúrà nínú ìjọ CAC gbarimu center láti tẹ̀rí ìjì tó wà lóṣù kejìlá bá finish well and strong parí dáradára pẹ̀lú okun pípẹ́ àkórí ẹ̀ ọlọ́run nínú ayé pásítọ̀ sí ọláyà ó ṣe tán ó fẹ́ gba gbogbo ìpinnu òkùnkùn jẹ́ o látọjọ́ Friday first December di Sunday tán májàmú ìpè ìfẹ́ ṣí àwọn ilẹ̀kùn ìrànlọ́wọ́ àti ìgbéga nípasẹ̀ pé ẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run alààyè àtàwọn olórin ẹ̀mí o nígbà tí wọlé ọlọ́run alààyè pásítọ̀ sí ọláyà bá s sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ friday mẹ́fà ìdájí sí méjì àbọ̀ ọjọ́ sátọ̀dẹ̀ mẹ́fà ìdájí sí mẹ́sàn-án ní aago méje la ó pàdé lọ́jọ́ sunday gbogbo ẹ̀ nínú ìjọ csc gbẹrẹmú center leaders junction tribune òkè àdó ń bàdàn yàtọ̀ fọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ lóṣù kejìlá àwùjọ fọ̀fáyọ̀ nígbà tá a bá pàdé twenty twenty four nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn fi mú àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ọdún ìkórè ọdún ìkórè dé ó ti yá o nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún kàǹtọ́dún ìtún máa yàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní pọ̀pọ̀ sì máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ láwùjọ fi gbé ọlọ́run ọ̀ṣọ́fà ga adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa débẹ̀ ọjọ́ sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ host choir ló máa forin síde tí ọ̀pọ̀lọpọ̀ olórin náà sì ń bọ̀ káàkiri àgbálá àbáláyé ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bílẹ̀ wọ̀ṣọ́fà ní olùgbàlejò àgbà nígbà tí bẹ̀rẹ̀bù mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ máa gba gbogbo wa lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish ní kátijọ́ fi ìdùnnú wa hàn ọlọ́run olùbùkún yóò bùkún wá o àmín lórúkọ jésù. àjà àbalẹ̀. ẹ ṣeun ṣeun à ń tẹ̀síwájú ìkànnì fresh fm náà ńlá wa ẹ lọ tààràtà sórí youtube wa at fresh fm ìbàdàn ẹ láǹfààní àti gbọ́ ẹ wò ẹ comment ẹ share ẹ like ọlọ́run ó pín ire kárí gbogbo wa. àmín. ok ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti the nation ńlá wa ọ̀rọ̀ ẹ̀dùn náà ni o látẹ̀dúsẹ̀dó ọbaṣẹ́kì ọ̀gá mi ni àmọ́ tó wà ń bẹ̀ ni wípé kò sọ kò béèrè lọ́wọ́ mi bóyá mo fẹ́ ṣe gómìnà tàbí n ò ṣe gómìnà ká ló béèrè lọ́wọ́ mi ni n bá sọ fún yín pé mo fẹ́ ṣe ṣùgbọ́n àìbéèrè ń ni ló fẹ́ fa aáwọ̀ láàrin wa o hmm. ṣùgbọ́n èmi bí mo ṣe wà o èmi fẹ́ díje dupò gómìnà o <laughs> eégún tó wá bọ́ síta àìwò ó ti kú ò lọ́rọ̀ rẹ̀ <laughs> ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré lójú ewé kínní sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti the nation. all right still Edo eh, níbi tí mo roko tì sí kó tó di pa àsomọ́wájú ẹ béèrè pé a ah, ṣe ìròyìn Edo nìkan ló rárá òun nìkan kọ́ yes. ìròyìn tó bá dó tìyàn lè máa ń tẹ̀lé sí. Mm, lórí tẹlifíṣàn aládàáni kan tí wọ́n pe igbákejì gómìnà Edo sí lánàá pé kí ó wá sọ ibi nǹkan dé dúró ní agbo òṣèlú pàápàá bí ó ti ṣe ń pe yamọ gbogbo ètò láti pé òun ò dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ńgbà àwọn atọ́kùn bíi pé ibo wà ní nǹkan dé dúró báyìí ẹ̀ńbẹ́lẹ̀ ìjà ìbátan ń jà igele ọ̀dà ẹ̀yọ̀nà tọ̀hún ọ̀dà ẹ̀yọ̀nà ṣé ẹ̀yin yìí ò ní fẹ́ báyìí àfi bíi fo bíi ojúdá wọ́n ní ọ̀dà wọn lóhùn pé rárá ń tún ọmọlúwàbí mi ṣe níwájú ẹni mo ti ṣẹ̀ ńgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan fàpẹẹrẹ Adams ọ̀ṣẹ́ ọ̀mọ̀lẹ̀ tó jẹ́ gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Èdó yìí bàbá mi ni ọ̀gá mi ni bàbá mi sì ni èmi sì ń túbá bá a ṣe ń sọ̀rọ̀ yìí pé kí wọ́n dáríjì mí àwọn ọ̀rọ̀ tí mo ti sọ àwọn wábiwọ́ sí kọ̀bákùngbé ọ̀rọ̀ tí mo ti fi panu lára wọn kí wọ́n dáríjì mí ahọ́n ló gbé mi kí wọ́n bá mi ka àwọn nǹkan yẹn sí ìbọn òṣèlú lásán àmọ́ ẹ wá rí pẹ̀lú bí wọ́n ṣe wà ní ẹgbẹ́ òṣèlú mi tí àwọn wà lé APC tèmi wà PDP ah bàbá mi sì ni o èmi ò sì ní torí ẹ̀ pé ìní bá wọn ṣe mọ́ nígbà atọ́kùn wa bíi pé bàbá rẹ lọ́wọ́ á bàbá rẹ tó bá wọn ní ọdún 2020 tẹ́ ń palẹ̀mọ́ fún ìbò gómìnà ó ní ẹ̀ ìbọn òṣèlú nìkan la fi yìn ọfà òṣèlú nìkan la fi ta ẹ lọ bèrè lọ́wọ́ bàbá èmi wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa ogun mọ́ ni kí ló wáá ṣẹlẹ̀ gan tẹlòmíì tẹ tún fẹ́ sọ mọ̀mọ́pọ̀rọ̀ gómìnà lẹ́fẹ́ sọ Godwin Obaseki látìgbà tí mọ̀mọ́ ti kí Adams Oshiomhole tá a jọ wá láti ẹkùn ìdìbò kan náà látìgbà tí mo ti kí wọn pé wọ́n wọlé sẹ́nitọ̀ Edo North senatorial district tí mo sì pé ọ̀sẹ̀ ọmọlè okú oríire o ọ̀sẹ̀ ọmọlè okú ewu ewu iná kì í pa wòdì tí mo kí wọn dáadáa ni mo ti rugi oyin lọ́dọ̀ ọ̀gá mi tí í ṣe gómìnà lásìkò yìí Godwin Obaseki wọ́n ní mo ṣìyàn kí wípé mbàmọ̀ kì í mo ní pé ìkísùkù ni èmi kí látìgbà náà ni mo mọ̀ ti kẹ́ràn lọ́dọ̀ gómìnà àmọ́ síbẹ̀síbẹ̀ náà o bàbá mi ni o ọ̀gá mi ni o Adams Oshiomhole inú mi sì dùn láti pè wọ́n gẹ́gẹ́ bí bàbá ní àwùjọ òṣèlú èmi ò mọ̀ pé wọ́n sí gbogbo àwùjọ nǹkan àríyá òṣèlú àbí ètò òṣèlú tí máa fẹ́ ṣe ni mo tiẹ̀ ti ń gbàdúrà fún wọn gan wípé kọ́lọ̀ wọ́n ti rúure kọ́lọ̀ jẹ́ kí n sọ rè àjọ wà náà ìròyìn yẹn pé ẹ̀ẹ́dó drama rèé o mhm. ẹ̀ẹ́dó ẹja lọ́kà mi ẹja lọ́kà mi. ọ̀dà ẹja ròǹdó àti ẹ̀dó sí ẹ̀dó ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀ méjèèjì ó fẹ́ jọra wọn díẹ̀ hmm, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rèé o à ń retí kí ẹni tí í ṣe igbákejì gómìnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo kó kọ̀wé mọ̀ọ́rẹ́lẹ́ bá mi kó sì fi lélẹ̀ fún wa ẹni tí í ṣe agbẹnusọ iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ondo ìyẹn ló sọ̀rọ̀ Ọlámídé Ọládìje ló ṣe àlàyé ọ̀rọ̀ pé lára àwọn àlàálẹ̀ àsọọ́lẹ̀ kan èyí tí Bọ́lá Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn àgbàgbàgbàgbà ẹgbẹ́ tí wọ́n jọ sọ tí wọ́n sì forí okòó ṣọ̀ọ́dúnlé lórí látinú ẹgbẹ́ òṣèlú APC nù ní pé kí àlàáfíà bá àlèjọba délẹ̀ kó má bàa jẹ́ pé agbèlẹ́yìn lọ́kẹ́ ayédatiwa tako ẹni tí í ṣe ọ̀gá rẹ̀ Rotimi Akeredolu tàbí agbèlẹ́yìn Rotimi Akeredolu tako lọ́kẹ́ ayédatiwa a máa retí o kó mú ìwé wá kó sì kọ́ pé ìgbà báyìí ń lòun ó kú lórí àpèrè gẹ́gẹ́ bí igbákejì gómìnà wọ́n ní tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń rò lánàá ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n mà tún délé bá ní ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ti Ondo àkọ́kọ́ wọ́n ní ìrètí wọn ni pé kí ẹni tí í ṣe agbẹnusọ iléègbèmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo Ọlámídé Ọládìjí àtòun àtàwọn ọmọ iléègbèmọ̀ rẹ̀ yòókù kí wọ́n sì sọ ọdún mọ́ pé tọ̀ ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí níwọ̀n ìgbà tó jẹ́ pé gómìnà kò ti ní àǹfààní àti pé ìlera rẹ̀ kò tí ì mú yémyém tó ẹ jẹ́ ká kéde ẹni tí í ṣe gbákejì gómìnà kó sì wà ní ipò adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ìrètí wọn rèé o àfi bí wọ́n ṣe débẹ̀ tí ọ̀rọ̀ yí rándà báòtù tọ̀rọ̀ yí padà sí nǹkan míì wọ́n ní ọládíje àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc tó kù gẹ́gẹ́ bí adarí ní ilé ìgbìmọ̀ asòfin náà wọ́n sọdún ẹ̀ pé ìjókòó àpérò alálàáfíà kan ti wáyé tí wọ́n sì ṣe é pẹ̀lú ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà arábìnrin ọládùnní odù wọ́n sì ṣe àlàyé pé adé adétìmẹ́yìn tí ṣe alága náà wà ń pẹ̀lú sẹ́nẹ́tọ̀ jimoh ibrahim tó ń ṣojú ẹkùn gúúsù ondo wọ́n ní àwọn aláṣẹ APC lókè àwọn náà sì ti sọ̀rọ̀ wípé ibi tí ọ̀rọ̀ ń lọ yìí tí wọ́n bá lọ kéde rẹ̀ gẹ́gẹ́ bí adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo ó ṣeéṣe kó mú àtàtàǹtòtò lọ́wọ́ o wọ́n ní níbẹ̀ wọ́n ti sọ ọdún mọ́ pé iṣẹ́ pọ̀ tá a ṣe ń lé o àkọ́kọ́ bígi bá gbó olùgí lóòótọ́ tòkè rẹ̀ ńlá kọ́yàn àmọ́ lórí ọ̀rọ̀ ti ayédatiwa lọ́kì yìí yọ̀sán kó kọ ìwé pé ìgbà báyìí mú un kúrò lórí àlééfà kó sì fi ṣọwọ́ sí ilé káwọn sì ká débi pé wàhálà ò ní so lórí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Ondo lójú ọgán bẹ̀ wọ́n gbé ìwé tiẹ̀ sẹ́gbẹ̀ kan wọ́n ní àwọn ìjọba àbílẹ̀ àtàgbègbè ìdàgbàsókè tó ń lọ bí mọ́kànléní àádọ́ta tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo ìjọba àbílẹ̀ ìyún jẹ́ méjìdínlógún eighteen local governments ìgbà tí ìjọba agbègbè ìdàgbàsókè ìyún jẹ́ mẹ́tàléní ọgbọ̀n thirty three FCDAs wọ́n ní wọ́n ṣe ètò ìbúra fún àwọn tí ó máa ṣe kò kárí ibẹ̀ náà tí wọ́n sì sún àsìkò ìgbà tí ètò ìdìbò sí ìjọba àbílẹ̀ yóò wáyé wọ́n sún síwájú ẹ lọ gbá ìwé ìròyìn ti The Nation mú ojú ewé kínní sí ìkẹrin rẹ̀ ní ìròyìn wà owó tí nàìjíríà ti yá látòkè ta external debt wà báyìí ní ìsìn wọ́n ní bí èyí tí tinubu tún ṣẹ̀ṣẹ̀ ń béèrè fún pòun fẹ́ yá yìí hmm. eight point six billion dollars wọ́n ní yóò sún gbèsè nàìjíríà tá a ti jẹ níta lẹ́yìn odi yóò ti sún sí fifty one point seven five nine billion dollars ta ni ṣe hunhun lẹ́yìn mi. láti lẹ́ni àwọn ará lẹ́ni. ọ ṣe mm, mm, àwọn ará lẹ́ni bọ́n ṣe ṣe sínú ah, rédíò wọn ló ń débi. ó dà nígbà ìwọ tó ń gbọ́ tó ń ṣe èmi tí mo wà nǹkan kọ́. wọ́n ń gbọ́ láti inú ilé ni. sọlá ní ń dún lẹ́yìn mi sọlá ọlágúnjú ni all ife tí tútù gbọ́ ni ojú ìwé karùn-ún fún ti òórọ̀ òní ni ọkọ̀ ilé ìsí o wọ́n ní gbèsè tí Nàìjíríà jẹ àwọn aráàta bá a ṣe wáyé About fifty one point seven five nine billion dollars òun náà ni ìdí abá ni pé ààrẹ bọ́lá tìǹbù àná ní ọlọ́rìí kọ̀wé béèrè fún ààyè àti tún yá owó míì látọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n ní kí wọ́n bá wọn bu káwọn lọ rè ya eight point six billion dollars míì bẹ́ẹ̀ ni o kí àárín nǹkan fi gbọ́ bùkátà lò ṣe rí ìlànà àgbà amúdàgbàsókè bá lò ó aláàyè péréte tí a fẹ́ fi mú àwọn nǹkan amáyédẹrùn tó ń ta sánsán infrastructure ju ti tẹ́lẹ̀ lọ láàrin 2022 sí 2024 fàpẹẹrẹ a fẹ́ fi mú kí iná ọba kó dúró déédéé a fẹ́ fi ṣe àwọn ọ̀nà tó ti dẹ gẹrẹmìtì kòtò ọ̀run a fẹ́ fi mú kí omi tó ṣe é bùmú bùwẹ̀ bùgbọ́njẹ a fẹ́ fi pèsè rẹ̀ a sì fẹ́ fi mú kí ọkọ̀ reluwé kí ó mọ̀ ṣe dáadáa a sì fẹ́ fi mú kí ẹ̀ka ètò ìlera náà health sector kóun náà ó gbé bọ́dì àwọn nǹkan yìí ni à ń tán fẹ́ ya owó ìlé lórí ìròyìn yẹn pọ̀ o ọ̀sàfọwọ́lẹ́rán hmm. náà ni ojú ìwé karùn-ún Vanguard fún tòórọ yìí. Tinubu wá sọ ẹgbẹ́ àkòrí eléyìí lọ ọjà ẹ̀yin oníròyìn o èmi èé ṣọ̀tá yín o ẹ lè ṣe mí èmi ní ò lè ṣe á bára wa jà kí ni tó ṣẹlẹ̀ ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ẹ gbọ́ ọ̀rọ̀ lórí ẹ̀ bá a bá tójú ọjà dé ẹ̀yìn ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ìṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká yín mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ́rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand Fanu eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kó ń bò mí ẹ máa lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ aláṣepé jẹ́ fún mi sà. aláṣepé aláṣepé aláṣepé orúkọ ńlá tí ọlọ́run jẹ́ nínú ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta mẹ́ta ní ọ̀sẹ̀ mẹ́ta fún oṣù mẹ́ta mẹ́ta ló tún wọlé fún ìgbà tí ó kẹ́yìn ní ọdún twenty twenty three aláṣepé nínú ìjọ wa CAC City of Joy àfin ìyanu off crotona filling station ẹlẹ́rìn road awososo àpáta ìbàdàn monday ọjọ́ kẹrin sí wednesday ọjọ́ kẹfà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kọkànlá sí wednesday ọjọ́ kẹtàlá pẹ̀lú ìṣòro alágbára alá ní friday ọjọ́ kàndógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kejìdínlógún sí wednesday ogúnjọ́ tí ó jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta ọjọ́ tuesday ni ọlọ́run aláṣepé ń dá àwọn tó wá ọmọ lóhùn ní aago méje àbọ̀ sí mẹ́sàn-án aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ àkórí aláṣepé ti oṣù kejìlá yìí ni ìwàláàyè ọwọ́ agbára lọ́run the living mighty hand of God nínú èyí tí olúwa yóò ti máa lo bàbá wòlíì Amos akíndélé olúwafẹ́mi pásọ eo ọláwúwo pásọ j o olúwapẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn fún ìyanu rẹ̀ akọrin ìjọ lady evangelist adéyẹmọ charlotte saxon israel àti bàbá fọn creel ni yóò máa ṣíwájú wa nínú orin ìyẹn pásọ kọ́lábàdà pásọ john adébọ́tolúwa pásọ ṣẹ́gun alọ́bàjá ní olùgbàlejò nígbà tí prophet aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé jẹ́ olùgbàlejò àgbà nínú ìpàdé aláṣepé december yìí ìwà wà láàyè ọwọ́ agbára ọlọ́run yóò di mímọ̀ láyé rẹ ó yá níbẹ̀ yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà lára bukí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn bá rìnjìnà èyí ò rí wípé jura wọn lọ. ó ti pẹ́ tí mo ti ń rí ilé ìtura nílùú ìbàdàn ilé ìtura bíi billionaires hotel and suites sọ wọ́n bí county sọ wọ́n láwùjọ yẹpẹ̀ billionaires hotel and suites yàtí bí kò wá wò ó kò sì gbà wípé síkún yàtọ̀ sí gbàgì àwọn yàrá ìgbàlejò wa ò lẹ́lẹ́gbẹ́ tí èsì ń ké lala pẹ̀lú standby generator gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà nínú ilé ìtura wa lẹ́tì mọ́ wo bó ti ń lọ jákèjádò àgbáyé tí íńtánẹ̀tì ó sì dúró digbí lórí fóònù yín open roof bar ò gbẹ́yìn tó fi mọ́ twenty four house maximum security tàbí restaurant tí ń pèsè oúnjẹ aládídùn kódà bẹ́ẹ̀ bá tún fẹ́ lúwẹ̀ẹ́ pẹ̀lú omi tó mọ́ kànga billionaires hotel and suites nìkan ṣoṣo ló lè fún yín tán láìsí lọ kábọ̀ débẹ̀ kó o tún padà wá lọ́jọ́ míì gbogbo ọ̀nà ló já sí plot twenty block three ní mechanic resettlement scheme layout ọlọ́gẹ̀dẹ̀ estate old lagos road new garage ìbàdàn www.billionairessuites.com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero nine one six five seven five one one two nine tàbí zero zero nine zero seven seven two nine four zero five nine billionaires hotel and suites ẹ̀ka àbọ̀ sínú ìtura. Wow! Grace Banquet 2023 is here jájọpẹ́ o. the mighty God evangelist Dr. Richard Olúbùkọ́lá ni Akíari Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù pẹ̀lú K-Wonder Prophetess Bisi Aláwìyí Àdìgún Muni Elijah Akíntúndí Ọlọ́run Sọ̀bẹ́ Ìfẹ́ Olúwa Òdògì Babatunmise Linian Ineji Wòlíì Àgbà Ọ̀làbẹ̀ wọ́n tún máa kórajọ pọ̀ pẹ̀lú àrẹ ọlọ́pẹ́ lọ́dọ̀ yìí láti rúbọ ọpẹ́ sí Ọlọ́run alágbára. Ó yẹ kí gbogbo wa ó lo àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú wa la ọdún yìí já lọ́jọ́ Tuesday fifty December nine pm to six am PCOS exhibition ground ilé akéde orí ìtàgbà sọ̀rọ̀ ìbàdàn láti ti pàdé wòlíì tàíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ máa wà mẹ́ olùgbàlejò ni pásítọ̀ joseph akínyàkínyàdé dekonbena evangelist dr rachel olúbùkọ́lá mi akínyàdé sẹ́wọ̀lẹ̀ jésù for sponsorship and partnership zero eight zero three three two three three nine zero zero come with your wisdom and ṣẹ̀kẹ̀rẹ̀ bukola akínyàdé music ministry pẹ̀lú àjọṣepọ̀ taylor music international ló pàkéjì ẹ̀ press banquet twenty twenty three àjọ máa wà bẹ́ẹ̀ aṣẹ́gita kì í ṣẹgbẹ́ olè onítìjú ṣàgbà alágbe gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láì mú jìbìtì lọ́wọ́ tó sì ládìrẹ́sì ibi alẹ́ wá wọn kàn sí. gbọ́nsán legit là ń pè wọ́n. iléeṣẹ́ AK Ọmọláyọ̀ bakery tó ń pèsè ojúlówó búrẹ́dì tí ṣara lóore ló ti gbọ̀rẹ̀ gẹ̀dígẹ̀ kọjá ìgboro ìlú Ìbàdàn. wàyí o wọ́n yọ ògbóǹtarìgì nínú alágbàtà mákẹ́tà tí wọ́n gbé e fún nígboro bẹ́ẹ̀ ni supplier pẹ̀lú distributor tí wọ́n jólóòótọ́ tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ lo sílẹ̀ fún gbogbo ẹni tó bá ń fẹ́ ṣiṣẹ́ níléeṣẹ́ AK Ọmọláyọ̀ bakery yálà gẹ́gẹ́ bíi baker driver awakọ̀ tàbí ká ṣètọ́jú agolo búrẹ́dì bó tún ṣe káàbọ̀ búrẹ́dì lọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa má kọjá mi olùgbàlà nìkan tó kàn sí wọn níléeṣẹ́ AK Ọmọláyọ̀ bakery báyìí ní nọ́mbà fifteen kò tí ẹ̀ gbá bus stop ládojúkọ new petrocam gas station olójú òró road ayégún olómi ìbàdàn ó sì lè pè wọ́n sórí zero eight one one two one six four one one one zero eight one one two one six four four one one one. gbéra ńlẹ̀ báyìí oore níṣẹ́ níní má jẹ́ kó fò ẹ̀rù alhamdulilayi ilwahi. olóòrò la yẹ ká dúpẹ́ fún o. gbogbo ẹbí olúkúlẹ̀ ìgbọ́n àti gbogbo agbègbè rẹ̀ nísàlẹ̀ àfà ni wọ́n fi ẹ̀rí ìmoore hàn sí àhájì. ọ̀jọ̀gbọ́n olóyè abdulateef ọ̀làdìmẹ́jì sani magaji agboolé olúkúlẹ̀ ìgbọ́n nísàlẹ̀ àfà. fún gudugudu méje tí wọ́n ṣe nípa títú àdúgbò wọn ṣe àti mọ́tàlásì gbàrò tí ó jẹ́ mọ́tàlásì àpapọ̀ àdúgbò náà tó wà ní yàrá dí ọ̀yọ́ òpópónà sẹ̀lẹ̀ àfà tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ tó dirigiri tó wà ní àdúgbòjú wò pẹ̀lú omi ẹ̀rọ bá ò fún ìwúlò àdúgbò náà ìjẹ́kẹ́gbọ́dọ̀ dí àlátẹnu pẹ̀lú ìmáàmù mọ́sálásí náà alhaji ìmáàmù abdulrasheed akóredé. àwọn mọ́sálásí àwọn bàbá wa ti kó ti wà ń bẹ̀ ti pẹ̀ ní. mọ̀ ń gbà tọ́lọ́run gbé mọ́gàjì wa di olókùnrin dìde. ọwá láti wá bá a ṣàtúnṣe ẹ̀ kí wọ́n ṣe gan-an ni. gbogbo tí yóò ti ń bẹ̀ tẹ́lẹ̀ lọ́lọ́ ní kọ́ wa ń bẹ̀. yàtọ̀kùn ẹ̀rán iwájú iwájú àti òkè òkè ní alhaji wa ọ̀jọ̀gbọ́n olóyè abdulateef ọ̀dúnládìmẹ́jì sanni mọ́gàjì olùkúlẹ̀ ìsàlẹ̀ afá yóò máa lọ o olùkéde alhaji timisi gbọ̀lọ́gàdé nílẹ̀ Ìbàdàn. ẹsẹ̀ wìtìwìtì lọ́jọ́ kẹta oṣù kejì lọ́dún yìí ó dínú gbọ̀ngàn heritage mall dùgbẹ̀ ìbàdàn níbi ìpàtẹ ọjà priceless ìbàdàn trade fair níbi tẹ́tì ra àwọn ohun èlò bíi bag woman hair àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan àwọn ohun ìpara skin care product kitchen items undies ready to wear tó fi mọ́ oúnjẹ lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn ohun èlò yìí lẹ́rà pẹ̀lú owó tó kéré jọjọ discounted rate gbogbo ohun tẹ́ ẹ bá náwó mú nínú gbọ̀ngàn heritage mall dùgbẹ̀ tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ cocoa house dùgbẹ̀ ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí lẹ́ẹ̀mọ kó wìtìwìtì pẹ̀lú owó tó kéré jọjọ àjẹpẹ́ tó kò bá jìnnà ilá kìí kò ìpàdé di heritage mall dùgbẹ́ ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight one three four zero six four nine two six lẹ́ẹ̀kan sí zero eight one three four zero six four nine two six ṣàánú mi. hallelujah christ united ministries international city changers global pẹ̀lú àjọṣepọ̀ body of christ nìbàdàn wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún tákòrí rẹ̀ jẹ́ orí ọ̀fẹ́ ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty nine november títí di saturday second december twenty twenty three láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ ní pẹ́pẹ́ ṣeré liberty stadium tó wà lókè àdó ìbàdàn a máa ṣàyẹ̀wò ìlera fáwọn èèyàn lọ́jọ́ tuesday twenty eight látàgọ́ mẹ́jọ òwúrọ̀ sáàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ìrọ̀nilágbára máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ sáago kan sọ́jọ́ thursday títí di saturday second december twenty twenty three ní pẹ́pẹ́ ìṣeré liberty stadium òkè àdó ìbàdàn ministers conference máa wáyé ní mọ̀lété baptist church challenge ìbàdàn látọjọ́ wednesday twenty nine títí di friday fourth december láago mẹ́sàn-án òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí jésù máa lò apostle matthew olúwàjọba apostle cornel akínyẹ̀míjò reverend samson ajẹ́tùmọ̀bí right reverend dr w aládékùgbé most reverend olúmúyíwá o ọ̀dẹ́jàyí bishop dr francis wálé òkè ẹ wá gba orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù bàbá ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìíní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀ ní kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. nílé orin challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì ní baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. Oh, oh. gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́. nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbàjọ́ oṣù kọkànlá bákan náà. gègé ọ̀yà sọ̀pọ̀ ti lọ èyí ò nípa gbójú ọwọ́ oṣù àkànṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà níléeṣẹ́ top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùnjọ̀kan àtàwọn kan rẹ̀ tó fi mọ́ gbogbo èlé electronic appliances àǹfààní rè fàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú oṣù wa yìí bábánbárí ẹ̀rí ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́ ti máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsuccess dot ajá balẹ̀. ẹ ṣeun tí ẹ bá wa wà níbẹ̀ a sì dúpẹ́ gbogbo ìgbà o tẹ́ ẹ fi wá sílé ọlọ́run nífẹ̀ẹ́ náà sílẹ̀ o aago mẹ́wàá òórọ̀ láti nàìjíríà ó ti kù ogún ìṣẹ́jú ajá àbálẹ̀ ìròyìn ń tẹ̀ síwájú ẹ tẹ̀lé mi ká lọ sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n page twenty eight punch tó rọ̀ òní ilé ẹjọ́ kan tí ń jókòó ní awẹ́ high court kan tí ń jókòó ní awẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n ní àwọn sún ẹjọ́ kan síwájú si di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì February twenty seventh ọdún tí ń bọ̀ twenty twenty four kí sì lẹ́jọ́ yìí bá dé ẹjọ́ yìí òun náà ni àwọn ẹbí oyè mẹ́sàn-án láti Àtìbà Àtìbà royal families mẹ́sàn-án wọn ni wọ́n pe ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́jọ́ àti àwọn afọbajẹ wọ́n pè wọ́n lẹ́jọ́ lórí ààyè Aláàfin tí ó ṣí sílẹ̀ àmọ́ tí wọ́n pé wọ́n fẹ́ yan àwọn jẹ hmm. wọ́n sì fẹ́ tójú àwọn yan àwọn lẹ́bọ̀ bákan náà punch tó jábọ̀ ìròyìn yìí pé láti inú ẹbí oyè mọ́kànlá nínú wọn òun náà ni ọ̀yọ́mèsì ti lọ́ọ́ fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nínú ẹjọ́ tí onídàájọ́ ládìran akíntọ́lá tí wọ́n ń jókòó lórí ẹ̀ ní awẹ́ tí à ń sọ yìí wọ́n ti wá sún ẹjọ́ sí ọjọ́ míì tí adákọ̀ọ́nù ọdún tí ń bọ̀ torí wípé kò sí agbẹjọ́rò tó jẹ́ alágbàwí fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ níbi ìgbẹ́jọ́ ti àná tí à ń sọ yìí alright lójú ìwé kejìdínlọ́gbọ̀n pọ́ǹchì kan náà ni a ti rí ìròyìn tí ó bani nínú jẹ́ ọba elédùnmarè kó dákun kí ó ṣàánú ní nàìjíríà àwọn ikọ̀ kì í gbọ́ kì í gbà tí wọ́n ń ba nǹkan jẹ́fẹ̀jẹ̀ṣòfò nílẹ̀ yìí agbésùmọ̀mí Boko Haram ni wọ́n lọ rèé dọdẹ de àwọn agégẹdú kan ní ìjọba ìbílẹ̀ Damboa ní ìpínlẹ̀ Borno lọ́gán tí ọwọ́ àwọn agbésùmọ̀mí tẹ àwọn agégẹdú tí ń báṣẹ́ tí wọ́n lọ ní jẹ́jẹ́ ni wọ́n dá wọn dùbúlẹ̀ tí wọ́n sì rí orí àwọn mọ́kànlá ní inú wọn ìkọlù tuntun yìí òun náà ni ó tún mú mi jẹ́ lójú àwọn èèyàn ti ń bẹ ní ìpínlẹ̀ Borno wọ́n ní kódà ńṣe ni wọ́n ju èyí tó kù ara àwọn tí wọ́n re orí wọn tí wọ́n jù ú sí ibi tí àwọn èèyàn ó ti rí kí ó lè bá a dá ìbẹ̀rù bójó sọ́kàn àwọn èèyàn ẹnìkan tó bá oníròyìn sọ̀rọ̀ láti Borno ní ọjọ́ ajé Monday ló ní hmm, ọlọ́run kó ṣàmọ̀ ṣàánú ni inú bú ẹ̀jẹ̀ àwọn tọ́rọ̀ kàn yìí ni wọ́n ti bá wọn nígbà tí eh, àwọn aráàlú tí wọ́n padà débẹ̀ ó ní lẹ́yìn ni àwọn sì ti lọ fi erúfẹ́rú fèèpẹ̀ fèèpẹ̀ tí àwọn gbé wọn wọ káàlẹ̀ lọ ìròyìn yẹn tí ó ṣeni láàánú púpọ̀ ń bẹ o ní inú ìwé ìròyìn punch fún ti òórọ̀ yìí. èmi ò bá yín jà o ẹ̀yin oníròyìn nílẹ̀ nàìjíríà mo mọ̀ pé iṣẹ́ yín lẹ̀ ń ṣe bọ́lá tinúbú ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ń lọ sọ̀rọ̀ níbi àpérò pàtàkì iléeṣẹ́ ìròyìn kan èyí tí wọ́n ṣe ayẹyẹ ogójì ọdún èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìn àjò gbéròyìn jáde níbẹ̀ ní Tinubu ti wojú ẹ̀yin oníròyìn pé ẹ̀yin oníròyìn ẹ̀yin oníròyìn ẹ káre láyé o lórí ọ̀rọ̀ gbogbo tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́nu ìgbà tí mo dórí àpèrè yìí mo rí àwọn nǹkan tẹ̀ ń kọ ẹ̀ ń kọ yátì hmm. ẹ̀ sì ń ka yákà ńgbà mo á gbọ́ gbogbo rẹ̀ lọ tí mo kà á kà kà mo wá wò pé nípa èmi Bọ́lá Tinubu yìí náà lẹ́ ń kọ nǹkan tẹ̀ ń kọ tẹ̀ ń ka nǹkan tẹ̀ ń ka yìí kí lẹ̀ṣẹ̀ mi àmọ́ o ọmọdé ò ní mẹ̀kọ́ kọ́ máa ra lọ́wọ́ àgbàlagbà náà ní mọ̀sẹ̀ mòrò kó má kú kòkò mo foríjì àjọ wà náà ni. lẹ́bàá kejì ìpínlẹ̀ ọ̀yọ́ ilé asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti ké sí Ṣèyí Mákindé pé ẹ bá a buwọ́lù kó dòun kí àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ kí wọ́n máa fẹ̀yìntì ní ẹni ọdún márùndínláàádọ́rin sixty five years retirement fún àwọn tíṣà olùkọ́ nínú ìpè èyí tí àwọn ọmọ ilé asòfin pè fún honourable gbẹ̀ngà oyèkọ́lá tó wá láti ẹkùn àtìbà ló kọ́ dábàá ọ̀rọ̀ kó tó di pé honourable sanjọ́ adédoyin tóun náà wá láti gúúsù ògbómọ̀ṣọ́ òun náà kín lẹ́yìn honourable oyèkọ́lá nígbà tí ó tẹ̀síwájú ó ní tẹ́ ẹ bá wò ó dáadáa lábẹ́ ètò ìṣàkóso ààrẹ muhammadu buhari ti tàná ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti buwọ́ lu fífi àsìkò kún àsìkò fún ọ̀rọ̀ àwọn olùkọ́ láti máa fẹ̀yìntì ní ẹnu iléeṣẹ́ ọba ńgbà wọ́n ti ṣe tí wọ́n ti sọ́dọ̀ òun láti ọjọ́ keje oṣù kẹrin ọdún two thousand and twenty-two àtìgbà náà làwọn ìpínlẹ̀ kan náà ti ń ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ tó ń sọ́dọ̀ òun bó wá ní ọ̀bọ ṣe sorí tí náà kí ò ṣe wọn ni ẹ̀ máa wò lásìkò yìí ohun tó yẹ ká ṣe náà ni pé kí ìpínlẹ̀ ọ̀yọ́ náà káhàn wá papọ̀ ká sì ti ọ̀rọ̀ yìí lọ bá gómìnà kí gómìnà sì buwọ́lu pé tọ̀ bí olùkọ́ gbọ́dọ̀ máa lò ó wá kéré tán ogójì ọdún nípò iṣẹ́ ní orí ipò olùkọ́ àkórajọ ọdún orí tí ó gbọ́dọ̀ lò ọdún márùndínláàádọ́rin irúfẹ́ olùkọ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ti fẹ̀yìntì ìyún sixty five years kó tó di pé yóò fẹ̀yìntì wọ́n ní irú eléyìí ní ìlànà tó tọ́ àti èyí tó yẹ Ṣèyí Mákindé kó bọ́ àbúwọ́lù iná ní nǹkan tí wọ́n gbé lọ́ọ́ báyìí gbogbo lẹ́sìn fohùn ṣọ̀kan sí pé ó yá ẹjẹ́ àtàǹsìkò ààrẹ sọ́hùn yóò mú inú àwọn olùkọ́ NUC yóò mú wọn dùn yóò mú inú wọn dùn àwọn akẹ́kọ̀ọ́ náà wọn ó lè jàǹfààní ìrírí àti ìmọ̀ tí ń bẹ lọ́pọlọ àwọn olùkọ́ yìí dáadáa káwa náà sì wá rí dájú ṣáká yìí pé èrè tíṣà ọ̀run nìkan kọ́ o kàbíyèsí ayé ni wọ́n ti mọ̀ jẹ́ lọ yes thank you. ìròyìn tí mo fẹ́ kà yìí èmi ò mọ bí ó ṣe dún létí àwọn tí ń pèsè ọkọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà o mínísítà ìdókòwò nílẹ̀ wa ti sọ pé ìdí rèé tí ìjọba kì í fi ra ọkọ̀ tá a bá pèsè lábẹ́lé tó fi jẹ́ pé imported mọ́tò òun náà nìyẹn máa ń rà wá sí orílẹ̀-èdè nàìjíríà Mm-hmm. àlàyé lọ̀rọ̀ o ṣe hun o ṣe tẹ ni o èmi ọkà hun rẹ ò lè dá kíkà ìròyìn dúró. ìjọba orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá ń tẹ̀lé bí nǹkan ṣe ń lọ láwùjọ ilẹ̀ yìí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n bá fẹ́ ra ọkọ̀ ìlú èbó ni wọ́n ti lọ́ọ́ máa ń ra ọkọ̀ wa ẹ mọ́ sì gbàgbé pé a ní àwọn ilé iṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń pèsè ọkọ̀ tí wọ́n jẹ́ eh, local manufacturers ní abẹ́lé tiwa ní orílẹ̀-èdè nàìjíríà àmọ́ síbẹ̀ ìjọba nàìjíríà máa ń gbójú kò lọ́dọ̀ àwọn tí ń pèsè ọkọ̀ lábẹ́lé nínú nàìjíríà ni ìlú èbó ni wọ́n ti máa ń ímpọ̀tù ọkọ̀ wá kí ló bí ròyìn ntóbi náà ni pé mínísítà fún ètò ìdókòwò àti iléeṣẹ́ ajé gbogbo nílẹ̀ yìí minister of industry trade and investment ọ̀mọ̀wé Doris Uzoka Anite Uzoka òun náà ni ó ti kó tó kà sétí wa wípé bí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lú bí ẹ bá ń retí ìjọba nàìjíríà máa ń ra ọkọ̀ ní ilẹ̀ òkèrè wá sí nàìjíríà fún lílò ara wọn ní gbogbo ìgbà àwọn tí máa ń ṣe ọkọ̀ lábẹ́lé lọ́fàá torí pé wọ́n falẹ̀ mọ́ ọ̀nà tí wọ́n ń gbà á pèsè ọkọ̀ tiwọn. ibi ìdókòwò ibi ìjíròrò àwọn tọ́rọ̀ kàn nípa ọ̀rọ̀ ọkọ̀ ṣíṣe àti títà nílẹ̀ yìí tí sí National Automotive Design and Development Council tó wáyé ní Èkó ni ọ̀rọ̀ yìí ti ń jáde lẹ́nu mínísítà orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàlàyé ó ní fapẹ̀rẹ̀ ó sì rú ìgbésẹ̀ kan tí àwọn tí èèyàn bá ra ọkọ̀ lọ́wọ́ wọn tí wọ́n máa ń gbé fóníbàárà àmọ́ tó jẹ́ pé àwọn tí ń pèsè ọkọ̀ lábẹ́lé Nàìjíríà àwọn kì í fún àwọn oníbàárà tiwọn nírúfẹ́ àǹfààní bẹ́ẹ̀ ló jẹ́ kíjọba ó gbójú kò lọ́dọ̀ tiwọn lọ́mọ kọ́kọ̀ wọlé ní ìlú èbó fún lílo ìjọba fàpẹẹrẹ wọ́n ń pè kinní kan ní ìlànà ìtọpinpin àti ìṣèrànwọ́ fóníbàárà lẹ́yìn tá a bá ra ọkọ̀ tán èyí ò ní ìlànà tá a tí í ṣe after sales support mínísítà ní àwọn tí wọ́n jẹ́ òǹpèsè ọkọ̀ lábẹ́lé ní nàìjíríà àwọn ò ní after sales support tiwọn bíi ìtàwọn máa ń kó wá ní ìlú èbó fún ìdí èyí ni ò jẹ́ kí àwọn ó máa ra ọkọ̀ ní ọ̀dọ̀ wọn o wọ́n wá gba àwọn tí ń ṣe ọkọ̀ ní nàìjíríà níyànjú pé káwọn náà kí wọ́n yéé àgbọ̀nrín èsì ní ọbẹ̀ ibi ayé bá yí sí ni ká máa báyé yí sí bí bàbá ń yí bólútọ̀ wọn ọba gbà yí olútọ̀ wọn ọba gbà lọ ìròyìn yẹn ló pé okay now ẹ lọ gba balance ẹ ojú ìwé kọkànní ní ọgbọ̀n punch fún Osialanu lè bí ajá mi ló pa <laughs> ṣé wọ́n ń ṣe ọkọ̀ ni ṣé wọ́n jẹ́ manufacturer kí lọ́kàn ní ìtaka ẹ̀. yóò padà kàn án lọ́ọ̀yà táyé yóò padà gbọ́ níwèé pirate. pé mo kọrin táyé níjẹ́ òní tí àwọn asòfin wọ́n bá rántí sọ̀rọ̀ gbàgbé tọ̀ gbàgbé tọ́ bá rántí tí àwọn asòfin fẹ́ tí wọ́n fẹ́ ra ọkọ̀ hmm. ní ọdún twenty twenty Mm. àbí twenty twenty one ìkànnù wọn lọ́kàn náwó pé ẹ wá ṣe bí wọ́n ń ṣe ọkọ̀ ní Nnewi mm. pé ẹ jẹ́ ká lọ ra ọkọ̀ wa ní <laughs> Toyota kan ní wọ́n fẹ́ rà ní òní ìkànnì wa ni ẹ́ ẹ ra ọkọ̀ ní Nnewi irọ́ ìwọ lè lọ ra tiẹ̀ ní Nnewi òun ògọ́kọ̀ Nnewi ń tòun òun ògọ́kọ̀ Nàìjíríà o wọ́n ní à ṣe bí iná sìn wọ́n ṣe bí iná sìn ṣọkọ̀ lọ́mọge iná sìn ńgbà kan náà sókè oníṣẹ́ rí ẹ mọ̀jẹ̀ àtàrà wa nọ́ọ̀sìn ọmọ nọ́ọ̀sìn tẹ̀ ń sọ yìí ìpínlẹ̀ kan lèmi àti ẹ̀ tìjọ ọmọ bíbí ìlú kan náà ni àwọn ilé torí ẹ̀ ilé fogun rọ́kọ̀ lọ́dọ̀ rẹ̀ ah, ah, made in Nigeria yes. ẹ ìgbà tó wá kọ àròyìn yun tó ní èmi ṣe ṣe à wàá gbọ́ kókó ilé ká lọ sójú ọjà. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ sí tọpinpin iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ omi tó já gara wọ́n ní ẹgbẹ́ kànga kànga oní méjì àbọ̀ mílíọ̀nù méjìlá ààbọ̀ sí mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́gbẹ́ àwọn kànga ńláńlá jìmìràjìmìrà kọ̀ọ̀kan láti máa fi fa omi lọ sí àwọn ibi tó yẹ wọ́n ní àwọn omi bóyá àti àjùlé ọ̀run làwọn omi inú kànga eléyìí ló ti ń wá ń tiẹ̀ wọ́n ní ẹ wá ṣèyún ọ̀kan nù o ẹ̀ẹ́kejì bíi rẹ̀ ẹ tún ní ẹ̀ ń kọ́ àwọn òṣìṣẹ́ àgbà kan níṣẹ́ tí wọ́n lọ bíi ọgọ́rùn-ún níye hundred personnel iná làwọn tó jẹ́ pé ẹ̀ ń kọ́ níṣẹ́ ní ìjọba àbílẹ̀ tó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ó lé àádọ́rin àti mẹ́rin seven hundred and seventy four local governments ti ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà bílíọ̀nù mẹ́rin péré owó náírà ń sì lẹ́ lò láti fi kọ́ ọ níṣẹ́ lásìkò ìgbà náà wà ní kò sí wàhálà gbogbo yín pátápátá ńlá tọpinpin bí owó ṣe rìn. ẹyin àdáyanrí ìròyìn mm. ó sì ṣe mistake two point five ló pé. twelve twelve wọ́n ní oore o oh, oh, twelve point five mm. láàrin twelve point five sí twenty five million. pé pé pé àwọn aṣòfin wọ́n query ministry of <laughs> water mm. pé wọ́n fi twenty five million gbẹ́ bọ́ọ̀hù ẹyọ kan mm. ńbọ̀ ni wọ́n gbẹ sí pé kí wọ́n ah, ok a lè lọ tajà ó ti yé mi o ẹja tajà. ajá balẹ̀. ajá balẹ̀. èmi ni tí ń jẹ́ mi ní wàhálẹ̀ ti tọmọ ní ìṣàgbọ́n àti máa ń ṣe ní csc mẹ́síkà. tó ní òsèjèrè lójú ọ̀nà ìfẹ́ sí ìbàdàn. ó tó yánú ìbàdí àdúrà fi kẹrẹ kan olóṣù mẹ́ta mẹ́ta yẹn o. seventy two hours it ga. má jẹ̀mú àánú tó dájú lórí ìwòlíì. ebe ẹ̀ta ìwọ òjò bàbá ẹ̀ sọ́jú orí afẹ́fẹ́. ó ti tó fẹ́ palẹ̀ ìdíwọ́ àti ìdẹ̀nà mọ́ kúrò níwájú oníkojúkọ. tó fi pe àkórí eléyìí kò sí ìdádúró mọ́. látọjọ́ friday eight december tó fi máa di ìdájẹ́ kùtùkùtù lọ́jọ́ àdúrà àtàwọn olórin ẹ̀mí o. Adéyínká aláṣeyọrí ìlà ìjà akíkúndé ọlọ́run sọ́bẹ̀. Dáre mélòdì pẹ̀lú dáre Jọ́sífà. Wòlí ìtànú sọ̀rọ̀ lórí ẹ̀. Prọfẹ̀t Ebẹ̀ ta ìwé òjò bàbá ìṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ yanu máa ṣẹlẹ̀. Wákàtí wákàtí nínú àdúrà máa jò. Látọjọ́ Friday eight December. Táàbà tí wọ́n ná àdúrà láago mẹ́sàn-án. Ìdájílọ́jọ́ Múndẹ̀lá ó ṣorí ọ̀fẹ́ o. Láti wọ́rọ̀ Olùbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ jẹ́rẹ́ ni ẹ máa bọ̀ Mẹ́síkà. Bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ̀fẹ́ máa wà ní wọ́rọ̀. Challenge àti ọjọ́. Òní ṣe dádúró mọ́ lórúkọ Jésù.

People for your state na your state government under his excellency engineer oluseyi abiodun makinde send me make i tell una say e don gather ogbonge professionals wey sabi work on top tax matter come join hands with amba association of mobile money and banking in nigeria group wey dey in charge of people wey dey do pos business to dey collect shikini money wey no go affect you or your business as tax wey oyibo people dey call presumptive tax oya oh, o oh, my people wey dey take pos do business for your state time don reach finish to join hands with oyo state government make we pay our tax o oh. wey government dey call presumptive tax make oyo state for grow well to pay the money no hard o oh. and no go do you wahala because na for online you go pay am and na just three hundred naira pere you go dey pay per month oya alele rush go pay your own o oh. make oyo state government no vex for you na mr olufemi awakan wey be chairman oyo state board of internal revenue bring you dis informate. Crusaders International Ministry Anon City Wide Crusade ó tún ti dé. Àkòrí tọdún yìí ni Covenant gbogbo ènìyàn tún tiẹ̀ túyáyá máa bọ̀. lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọba àtàlágà ìbàdàn. ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa ń bìlú ìbàdàn títí títú ti dẹ́. anua city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. covenant of blessing májẹ̀mú ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prọfẹ̀tà adéwùmí samson dr yemi faromi prọfẹ̀tà hafiz kiki prọfẹtọ Wátúndé Bàṣà prọfẹtì bíyì adébàmọ́wọ́ Baba fagilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máa ń gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀ olùgbàlejò àgbà ní prọfẹtì dr Bukunyi Ojo jẹ̀bi ẹ̀sìnbà kàmá you sabi exceedingly blessed amen. Are you desiring to stay healthy and live in wealth? Then, here's the golden opportunity you've been waiting for. It's the Dynasty Bad Omega Seminar 2.0. Oh yes, the second edition of the Dynasty but Omega Seminar with the theme Dynamic Advancement comes up Saturday, December 2, 2023. Come and learn about how to stay healthy alongside those around you, yet making money in a legit and steady way. yín sóòrùn alẹ́ wá gbọ́ nípa bó ṣe wà nílera pípé tówó sì tún máa rogún sápò àsùnwọ̀n rẹ̀ láláì ṣẹ̀ṣẹ̀ máa kiri wórobo kiri nínú oòrùn ìpàdé di Brent Hall Old Sawmill bus stop Old Ife Road Ìbàdàn lọ́jọ́ sátidé ọjọ́ kejì oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí láago mọ́kànlá òwúrọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti wà níkàlẹ̀ láti dá wa lẹ́kọ̀ọ́ ọjọ́ orí tàbí pé o December two Diners Global we deal with confidence ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa lọ sí gbẹ̀gẹ̀rẹ̀ gbẹ̀rán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa lọ sí gbẹ̀gẹ̀rẹ̀ gbẹ̀rán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi kẹrẹ tó dẹ̀ akèrèǹgbè fọ́ wọn ṣèbomi tán lẹ́yìn ẹja. doc productions formerly ẹ̀dá tíátà ti gbére alóyin ládùn akọ́nilọ́gbọ́n ẹ̀kúndẹ̀rín kalẹ̀. àṣé lóòótọ́ ni pé ẹni ọlọ́run pa kì í kú. ayé the musical ìtàn ìgbésí ayé Yínká Ayéfẹ́lẹ́ ṣẹ́gun olújọbí senior ló kọ́ ló darí ẹ̀. bàbá túnmíṣe lálámójútó eré sunday seventeenth of december twenty twenty three la ṣàfihàn eré orí ìtàgé ayé the musical ní jọgọ event center ring road ìbàdàn láago méjì ọ̀sán gééré regular ticket two thousand naira vip five thousand vv vip ten thousand seat on a table twenty thousand table for ten two hundred thousand àwọn ibi tẹ́ẹ̀tì rí tíkẹ́ẹ̀tì rà rí o fresh fm bbt lounge láti sonígbàwé eré yìí àti fún ìpolówó ọjà ẹ pè zero seven zero six six seven zero zero eight five one media partners fresh fm blast fm tiwantiwa radio broadnet tv lipix photography àti print arena ayé the musical ìtàn yẹ̀yẹ́ ayéfẹ́lẹ́ tó da yẹ̀yẹ́. Èdùmàrè dákun jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán ajá balẹ̀. ajá balẹ̀. ọmọye ọ̀rọ̀ tó ń bí mi lẹ́ẹ̀kan yẹn twelve point five to twenty five million naira hmm. ibo ni wọ́n máa ń gbẹ́rúfẹ́ kànga bẹ́ẹ̀ sí mọ̀kàn tébù ó ń kà mí lára ni ọ̀kọ́kọ́ nu kànga ọyọ kan twelve point five million sí twenty five million naira kànga ọyọ kan èyí tí ó wá jẹ́ pé àwọn personnel hundred àwọn ìkàn kùgbù tí wọ́n fẹ́ bá wọn kọ́ àwọn èèyàn níṣẹ́ ọgọ́rùn-ún tí wọ́n gbà tí wọ́n wá ná bílíọ̀nù mẹ́rin láàrin oṣù mẹ́ta ó yá ra ílọ̀sì kọ̀ọ̀kan fún gbogbo àwọn ọgọ́rùn-ún yìí àti ìná bílíọ̀nù kan owó náírà san owó oṣù fún wọn àti ìná bílíọ̀nù kan náírà ń bolówó òyòkun wọlé sí nàìjíríà kí ni ìṣòro wa. ò ni o after all wọn kó ràn ọ̀ka ni kí n tiẹ̀ o lè bá wà lára ẹ. hallelujah. ibo ilẹ̀ bàbá wa ni wọ́n nànà kú lọ. all right wọ́n ti sẹ́ẹ̀tì kọ́mítì má wọ̀rí wọ́n sẹ́ẹ̀tì kọ́mítì. yes mẹ ò ní bínú ní sẹ ó ti bínú. ó lè bẹ̀ mí tí ìbínú kíkà wọ́n wà ń bẹ̀ ni. orílẹ̀-èdè nàìjíríà a ti wà lára àwọn ikọ̀ ECOWAS tí wọ́n balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè Sierra Leone. wonderful Sierra Leone ni a ti gbọ́ kùrùkùrù pé wọ́n fẹ́ jájọba gbà àwọn oníkàkí wọ́n tún fẹ́ ṣe bí wọ́n ti ṣe láwọn orílẹ̀-èdè kan àmọ́ tí ó dàbẹ̀ pé kò mú yes wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ nàìjíríà lórí ètò ààbò nuhu ribadu àti ọ̀gágun christopher musa tóun náà jẹ́ ọ̀gá àgbà ológun aláàbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní òun náà wà lára àwọn ikọ̀ ecowas ecowas delegation tí wọ́n lọ rí bá ààrẹ báyò ààrẹ bíyàwó ti bẹ̀rù òun náà ni ó dàbẹ̀ pé wọ́n fẹ́